نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد وأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن اتقى الله يسر الله له رحمه قال الله تعالى فأما من أعصى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى عباد الله إن الله يختار ما يشاء من خلقه ويقدره على غيره 「あなたのこと」 que فرقه إلا ما عرف ما ولا يحسن قداما متفق عليه وهو بلد في دعوة إبراهيم عليه الصلاة والسلام قال الله تعالى وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أصرفه إلى عذاب النار وليس المسلم ومكة المكرمة خير أرض الله وأحبها إلى الله سبحانه وتعالى قال النبي صلى الله عليه وسلم إنك خير أرض الله رب العالمين ولا تشد الرحال إلا إلى المسجد الحرام ومسجد الرسول والمسجد الأقصى قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد الرسول والمسجد الأقصى متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه ان الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل الله فاستغفروه إنه هو الغفور واتباعهم باحسان الى يوم الدين اما بعد ومن فضائل مكه المكرمه ان الصلاه فيها افضل من مئة من مئة ألف صلاة في غيره قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم صلاة في مثل هذا أفضل من ألف صلاة في غيره حرام فصلاة فيه أكثر من مئة ألف صلاة متفق عليه وهي قبلة أهل العرش قال الله تعالى ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث خرجت فول وجوهكم شطره ولا تستقبل بغائط ولا لون قال النبي صلى صلى الله عليه وسلم إذا أتيت الغائب فلا تستقبل القبلة ولا تستدبرها ولكن شكرته أو شكرته متفق عليه أبدا مرحبا وأعرف في أسوة جمع في ولما قلت من القرآن وجدت في أقرأ جمع لي ولذلك وكذلك من القرآن adúgbò ẹ̀kọ́ náà wáyé pé ó ti wá ní mùsùlùmí àpàdà tí ó ilé ẹ̀mí fi láti nílẹ̀ lọ sí ìrìbì wọn àwọn àdúgbò àwọn ọ̀pọ̀ níbẹ̀. Àtọ́rọ̀ ìlẹ́ ìfọ́ àjọ Mùhàmmad ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ sílẹ̀ ní ti ọlọ́pàá tó gbé dìde láti lè jẹ́ ìgbẹ́ gbogbo ọ̀sán ìfọ́dá. Ìdí àti ìgbẹ́ náà ni wọ́n bá àwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti di ọjọ́ ìpínlẹ̀ ọ̀kẹ́yà. Ìgbàgbọ́ náà ra ó di ọwọ́ èmi àti ẹ̀yìn. Títí ìgbà tó náà bá fẹ́ jíjìnà sí ìgbà tí ọlọ́run bá kọ̀. Tí ìgbà tẹ́ ọ̀rọ̀ náà ọlọ́run bá yóò ti gbogbo àdáta rẹ̀ ní ọ̀rùn. Ìdí ó ní ọlọ́run bá yóò mọ ọ̀gbun. Yálà níjọ sí àbí àdáta rẹ̀ yálé ọlọ́run bá ní pé gbogbo ẹjọ́ ti gba sọ́wọ́n bá fẹ́ tó ti

nǹkan ó lè wò ó ó mú ọjọ́ kan ó ti sọ lórí àwọn ọjọ́ ìwò níbi kò sí fún ọjọ́ jimá ó sì lè wò ó ọjọ́ ti gé ó mú ní àwọn àkóso tí ó ti lọ. ọlọ́pàá sọ̀rọ̀ àwọ̀dá láti lè fi gbígbàgbà ìlú mọ́tà ó ti tó láti lè fi hàn. ó làwọn fúra pẹ̀lú ẹ̀ torí pé ọlọ́run bá lè fúra pẹ̀lú nǹkan tó wò ó nínú ẹ̀dá rẹ̀ ọmọ nìyẹn ní ọ̀gbọ́dọ̀ fúra yàtọ̀ sí tó yàtọ̀ fún ọlọ́run sọ̀rọ̀ àwọ̀dá ní ọ̀gbọ́dọ̀ fúra pẹ̀lú pé bàbá àwọn kọ́ lọ́rùn àbí òkun alágbé ń tọ́ àbí ìṣòro kan àbí àlẹ́bí kan ṣùgbọ́n bá wá lè fi tọ́lá wò ó nínú ẹ̀dá rẹ̀ ó lè fi kúra láti lè fi hàn bí ó ti gba gbàtó òdìdí tí wọ́n tún bá rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀nà bá fi wọ́n ṣàkóra lẹ̀ ọ̀nà ọ̀sìn yé ìlà ọkọ̀ tí mo lè hàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. mo fi ìlú yìí ìlú wọlé òun náà ìlú mọ́kà mo fi kúra wọ́n á sẹ́yìn ìlú mọ́tà yìí láti rẹ̀ alẹ́ ti sọ fún ọmọ rẹ̀ ọ̀tún láti kí rẹ̀ ló ti ṣe ìdàgbà ìdè láti kí ọ̀ṣẹ̀ ló ti tẹ̀. ọlọ́run yìí ti fi gbàgbọ́ àyàfi kó ti dé ìgbà ìdàgbà. ìlú mọ́tà yìí ó ní ìyá gbogbo òkú ọlọ́run ti ní ìlú ọ̀sẹ̀ ọ̀tún máa ọlọ́run bá pe mọ́tà ní ó mọ̀ ìyá gbogbo ayé ẹ ìtumọ̀ ní pé òun lọ sọ́dá jù mọ́ àwọn sọ èkó akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ́ mọ́. tí èèyàn bá gba aburú lérò tí ọ̀rọ̀ ti di aburú yẹn kàn lẹ́sẹ̀ kẹta wọ́n yẹ ẹgbàá lérò pé ṣe lọ dábàá jílẹ̀ tí bá ti kí ọ̀dá. tí ọ̀rọ̀ ti lè ṣe èrò tó gbà wọn ọlọ́wọ́ ní fipò ìjẹ́lẹ̀ àbí ṣé kí n lọ sí sìnà ó ti gbà lérò wọn tí ọ̀rọ̀ àti ọlọ́pàá òní kọ́ lé lẹ́sẹ̀. Tí ìbá gba ẹ̀sẹ̀ kan lérò tí ọ̀rọ̀ àti ti ẹ̀sẹ̀ yẹ ọlọ́pàá òní kọ́ tẹ̀lé. Ṣùgbọ́n àyàfi wà lẹ̀. Àyàfi tó wà tẹ̀ ní pé èèyàn gbọ́dọ̀ gbà lérò débi kí yóò ṣe pé ó fẹ́ ti aburú ní ìlú mọ́tà. Èsì bá dé lọ́tà. ti títọ́ lọ́run àti ti àlejò mohammed. ìyára ẹ̀kọ́ ni o àbí lẹ́sẹ̀ ni o àbí ládàdàlẹ̀ ni o nígbà wo yí pé òun gbà lérò lásán ọ̀rọ̀ gbà lérò lásán pé òun ó ti àfúrúgba yìí tó tako ti ọlọ́ọ̀ba ní ìlú mẹ́kà ọlọ́ọ̀ba ọkọ̀ ìṣẹ̀lẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ó sì ti fa ìyà èyí tó lágbára ó ti fà fún ẹ̀. قال الله سبحانه وتعالى ومن يرد فيه لإلحاد بظلم نذقه من عذاب النار ẹjọ́ láti àlérò lásán láti ṣe ìgbàjẹ́ lórí ilẹ̀ mẹ́kà ọlọ́pàá pé òun fi ìyàtọ̀ tó lágbára yẹ tẹ́tẹ́ lérò òun ti kó ìtọ́wò yẹ ní kí aburú rẹ̀ yóò tẹ̀lé sí i. lọ́wọ́ ikọ̀ ìgbàlérò nù agbàtà pé èyí gbogbo òní òkú tí ọ̀rọ̀ ń dá sí pé aburú èyí yóò gbé lọ sílẹ̀ bí kò sì pé dáadáa ìyá gbọ́dọ̀ sí. kódà nínú àwọn sọ́dọ̀kọ̀ sọ́ọ̀rẹ̀ ẹlòmíì tí èsè ìta ẹ̀sẹ̀ rárá tó sún mẹ́sẹ̀ kò ní ṣe nínú mẹ́ta. ẹlòmíì bá fẹ́ báyàwó rẹ̀ wúlá pẹ́pẹ́ ó ti ti báyìí yóò ní kí wọ́n kó lu mọ́ta níbi tí wọ́n gbọ́ àyà yìí ṣe wípé ìlú mọ́ta ìṣèlú tí èèyàn máa ta ìwà burú pẹ̀lú rẹ̀. Ìlú Mọ́sílá yìí ìlú kọ̀ọ̀kanlá rẹ̀ ni. o, sí yìí. Gbogbo ẹjọ́ náà ti wà nínú Mọ́sílá, ó ti wà nínú kọ̀ọ̀kanlá rẹ̀ nílà nílò. Kódà ṣe fẹ́ igi tó nínú Mọ́sílá, ó nínú kọ̀ọ̀kanlá rẹ̀ ní Ọlọ́run sọ̀rọ̀ ìdẹ̀ra tí ọlọ́run bá ti fún wọn ni. wọ́n rí lọ́sùn lọ́sì bí ẹ ti ń pa àwọn èèyàn bí ẹ ti fi ìbàjẹ́ lu àwọn èèyàn ṣùgbọ́n ìbàjẹ́ tẹ̀sán òwe kàn wá. torí pé síwájú kí mo tó ti àdéhùn sọ́kọ̀ bá wà lọ sọ́kọ̀ àgbẹ̀ tẹ̀lé ó ní gbogbo ayé sọ yìí pé ìlú yìí o àtẹ̀sí débẹ̀ èyí ẹ̀ fa burúkú àwọn o ẹ̀ lọ́ba fi fa burúkú àwọn o sọ̀rọ̀ ìbú nù. ìyẹn pàtó yẹ sí pé àwọn aráàlú máa ń tẹ̀ tí wọ́n bá ń tẹ̀lé àjò wọ́n wà ní kókò kábàlì. ó dà sí ọmọ ọba tó fi tèrè múlé wọn lórí nínú sọ́ọ̀tù kọ́ẹ̀jì ní ilẹ̀ àti kọ́ẹ̀jì ilẹ̀ àti kọ́ẹ̀jì tẹ̀sẹ̀ ṣùgbọ́n ìwọ̀n tó ti dé ìpàdé. àwọn àdúyòkù tí wọ́n fẹ́ tẹ̀lé àjò ní ọ̀fẹ́ lọ sí dísẹ̀ wọ́n kọ́ ọmọ ogun gbogbo ẹ̀ wọ́n kó dání. ṣùgbọ́n àwọn adúmọ̀ tí àwọn máa fẹ́ wò ó. Lọ́wọ́ béèrè àkọsíṣẹ́ àkọ́mí náà yọ ní ọlọ́kọ ni àbí ní ilé tí gbogbo ayé fún ayé tí mo fẹ́ wá wó. Àbẹ̀mọ́ tó ń bọ̀ ajá lórí pé sórí àkọ́mí èmi kò ní. Ṣùgbọ́n ilé tó rí wọn ọlẹ́ tó ní ẹ tó ní náà òun náà wọlé sọ. Àwọn bá rí pàdé nínú sọ́ọ̀tù pé alámọ̀tàn àti ìtàkùn àyà kó bẹ̀rẹ̀ sí ọlọ́run bá sọ ìyàtọ̀ ní agbára sọ ní wọn lórí gbogbo wọn yẹn wà. ìlú mọ́kà ìlú kọ̀kàbalẹ̀ àtẹ̀tọ́wọ́ àfẹ́ kódà ṣe bá igi oko rẹ̀ alẹ́ wọn hàmẹ̀ ọmọ ọlọ́wọ́ àlọ́ sílẹ̀. ó ní ìlú tẹ sí èrò ìlú sọ́nà ọba ṣe ní ìwọlé ó yá sí pé èèyàn ò lè ṣe ìgbà tó wù níbẹ̀. ìdílé wọn rẹ̀ láti jọ́ sọ́nà ọba ti dá sọ́nà àtìlẹ́yìn sílẹ̀. ìlú àti ìwọlé èsì tó wù níbẹ̀. ọjọ́ ìdí òun rẹ̀ látọ̀dọ̀ ọ̀rọ̀ ló ti wá èsì ẹnìkan ló fi alẹ̀ lẹ́rìí pé bí wọ́n ti gbọ́dọ̀ máa lò pẹ̀lú ìlú mọ́tà nù. ìlú mọ́tà yìí mo yí dakúnfẹ̀ ní wọlé ìyọ̀gbọ́dọ̀ dakún ìyọ̀gbọ́dọ̀ ìyọ̀gbọ́dọ̀ gbé ìta tọ́jú wípọ̀n wọ ìlú mọ́tà láti fi ṣe ìyànsùdá ẹni pé yóò lò ó. àdébíwá mahammed sọ́kọ́ ọlọ́run àlùfọ́ sọ́jà ó ní ìlú yìí wọn ti jagun bẹ̀rẹ̀ síwájú èmi ọlọ́wọ́ ìyọ̀ǹda pé pé ẹnìkan jagun bẹ̀rẹ̀ síwájú èmi àlejò tó kọ́ wà wà lọ́wọ́ ṣùgbọ́n náà wọ́n yọ̀ǹda fún mi kí ìwà bá a gbà díẹ̀ láàrin ọjọ́ pé kí n fi gba ìlú máta kúrò lọ́wọ́ àwọn agbègbè yìí àlejò tó kọ́ wà lọ́wọ́ sílẹ̀. wọ́n sọ eléyìí nígbà tí ó kò ní màsílà ló gbéra lọ lọ ìrèké tí wọ́n ṣe níbẹ̀ èsì wọn bá àgbà tí ẹ̀yìn náà lọ́lọ́kùn yọ ọ̀dà fún mi títí fi kọ́ ẹ̀rọ tó wà bẹ́ẹ̀ kí n fi kọ́ kó bẹ́ẹ̀ jíjẹ́ rẹ̀ kó tó ti padà síbẹ̀ láyé ìparun ẹ wá lè lọ ìdéwọ̀ rẹ̀ ọ̀gá lẹ́yìn èèyàn nìkan làyọ̀ ọ̀dọ́ ìṣàwò gbogbo ìdí ẹlẹ́gbọ̀n rẹ̀ wọ èké gbogbo ẹ̀ lọ́wọ́ lọ sí nǹkan tó bá wà bẹ́ẹ̀ lọ́jọ́ sí pé wọ́n lálẹ́ òní. èdè máa ń fi fún ẹ̀ sí bí òṣèlè ṣe ṣùgbọ́n èsì ìlànà ẹ̀wò tó ayé akéde yìí báyìí ló tẹ̀lé lọ́wọ́ àti bó ti wọ̀ ọ́ lẹ́yìn tí fún àǹfààní ìlú mọ́tà dúró ẹni bẹ́ẹ̀ bóyá wọ́n fẹ́ lọ sí àbí fún àǹfààní tí ó tún bára lò ó dúró eléyìí fi wọ́n ni àti ẹran ti era ali, nem yìí nílùú mi lèyàn ti lè sílẹ̀ ìlú mọ́tà ìròyìn náà fún ẹran àgbẹ̀rẹ̀. sọ́kàn wà ní sẹ́lá lọ́sọ yìí ọjọ́ pé wà ilé ìlú mọ́tà ọ yàtọ̀ sí ìlú yòókù nínú gbogbo ògbó tí ilé sẹ̀mí bẹ̀ ó ti ní fọ́nàbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà rí aago àti tọ́já sí pé kì í ti aago ló ní fọ́nàbẹ̀lẹ̀ ọ̀nà àtẹ̀tẹ̀ tó fún ìlú mọ́tà nù látara ilé alẹ́ kékeré wa máa lè tó ń tẹ̀lé ọ̀sán النبي صلى الله عليه وسلم في عجمة وعجوري إذا في أنا إبراهيم صار في مكة يقول لهم بعد سيدويني بلدا ju ọdún mọ́ta kódà ìbá àwọn jẹ́ olùgbàgbọ́ òdòdó kó rẹ̀ ní olùgbàgbọ́ òdòdó bí ó ti fọkàbalẹ̀ wọ́n sì tún máa fún ní jẹ ìmú rẹ̀ nírọ̀rùn àdéhùn náà bá ti fún ìlú mọ́ta yìí ìlú mọ́ta yìí ó ní ìlú ìtọ́jà sí bí ọlọ́run bá ní ìfẹ́ sí jù lọ lórí ayé anábì wọn ahmed sọ́kọ́ wọn wá tí wọ́n lé jáde kó olùmọ́ta tí wọ́n lọ tó tọ́jà níta ọ̀rá ìlú ẹ̀yìn padà sí àpẹẹrẹ ìlú mẹ́ta. Ó mọ̀ ní pé wọ́n ní orílẹ̀ tó lóore jù. Ìwọ sì ní orílẹ̀ èyí tó dájú pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ. Tí ìbá ti rí pé àwọn èèyàn mi ń síbi jáde mọ̀ rẹ̀ ìfẹ́ jáde lára. Ọwọ́ àwùjọ mi rè. Ọwọ́ nínú ọ̀sùn náà lọ́sàn mi rè. Àlẹ́ mi wọ́n máa ń tẹ̀ ọ̀pọ̀ àwọn ọ̀sẹ̀ náà. Ọ̀sọ̀ ó ti tó tó nípa ìgbéyẹ̀ gbàgbà ìlú tó kún fún ọ̀pọ̀lọpọ̀ orí ni. ìlú yìí náà ti tọ́ka sí ọ̀làjọ́wà fún ni pé ìlú àkọ́kọ́ mọ́sálásí àkọ́kọ́ tí a gbé kalẹ̀ lórí ayé ni wọ́n tàbọ̀ wá. ọlọ́pàá sọ pé ìnà àwọn àlẹ́ ìgbóni àlè ìyẹn lẹ́yìn ìgbà kẹtẹ̀ wọ̀ wá. àkọ́kọ́ ilé mọ́sálásí tí a gbé kalẹ̀ lórí ayé òun náà lè lọ́wà ní bákà yẹn pé wọn máa pẹ̀lú bàtà ní bàtà wọn náà lè tọ́wà ní bàtà àwọn. àbúrò rẹ̀ rọ́bì ọgbà wà nígbà lára sọ́dọ̀ àlẹ́ wà sọ́dọ̀ àwọn olùkọ́rẹ̀ lọ́wọ́ àlẹ́bí ìjọba mi pé eré àlẹ́bí. mọ́tàláṣí wo ni ọkọ̀ lórí ilé ayé àlẹ́bí tó kọ́ àjọ tó ta ọlọ́gbẹ́ mọ́tàláṣí ètò olùbọ́sà náà ní àtúntò àwọn ọ̀rọ̀ ọlọ́run wá bẹ̀rẹ̀ pé mọ́sálásí wo ló tún tẹ̀lé àdékọ́kọ́ wọn lò sílẹ̀ oríkì jerusalem tí ọlọ́run àti ọgbà fọ̀rọ̀ mùsùlùmí èkó ní atúkọ́ tẹ̀lé. àdéhùn mahamud ẹ̀rọ àbúrò wa ló bẹ̀rẹ̀ pé kí الخليل عليه الصلاة والسلام ó gbé àbá eh, ó gbé ìdíje foundation rẹ̀ ti wà bẹ́ẹ̀. Tábí fi bẹ̀ ọ̀lọ́wọ́ àrùn. Àwọn bí wọ́n gbé abẹ́rẹ́ àdá ló ti fi foundation àbá ló ti fi lélẹ̀. Àwọn ọmọ rẹ̀ tí wọ́n tún lọ fi foundation lókèlò àǹsọ́ ní Jerusalem tí wọ́n tó fi lélẹ̀ lẹ́yìn forty years. Tukọ̀ bẹ̀rẹ̀ lọ́dún pé alábẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ máa lẹ́ ọwọ́ tó ṣe yí pé ọlọ́mọ sàábà ni ṣùgbọ́n ààyè ó ti wà ń bẹ̀ síwájú kí ìbọ̀nìmọ̀ àti ìsọ̀lágbọ̀ ọ̀sọ̀lá ó ń gàgà kó tó dé ilé ayé. Mọ́sálásí òṣèlú ìbẹ̀rẹ̀ ṣe ìlú mọ́sálọ́. Títọ́ka sí ọ̀la àjùlọ àgbàrúkà tọ́lá ọba ní ìfà sí pé ìlú mọ́sálásí rí o ìlú aláǹtọ̀ ìbẹ̀rẹ̀. Bákan náà, ṣé ìyẹn wá sí gáàgàgà lọ sí ìgbà wípé wọn fẹ́ lọ mọ́sálásí láwọn láti lè lọ máa ṣèjọ sílẹ̀ ọgbọ́dọ̀ wáyé fún mùsùlùmí ju ọ̀nà mẹ́ta lọ pé wọn fẹ́ tó àpò lọ sí ìgbà tí máa lọ ṣèjọ sílẹ̀ tí máa rò wípé ibi ìtúnlọ́lá mọ́sálásí lẹ́gbàá gbogbo mọ́sálásí orílẹ̀ ayé pátápátá náà ni kódà mọ́sálásí míì ọwọ́ àtọ̀ ní tèè ní mọ́sálásí mẹ́ta tá a fẹ́ dápọ̀ yìí. bákan náà ní gbogbo mọ́sálásí àyàfi mọ́sálásí mẹ́ta lọ́jà pépé ó lè sọ ife ọ̀n lọ síbẹ̀ láti lè lọ máa ṣe lọ́sẹ̀. gbogbo ẹni tí wọ́n sọ ife ọ̀n lọ káwùlà kan àbíbí kan èké lè lọ síbẹ̀ mọ́sálásí mẹ́ta náà lè yá síbẹ̀ fún. mọ́sálásí àkọ́kọ́ òun náà lè tọ́wọ̀ ní mẹ́ta mọ́sálásí ẹlẹ́kejì òní mọ́sálásí anábìwọ̀ màkàmì. àjùlọ wà fún sí national tv gbọdọ̀ dojú kọ ẹgbẹ́ àrùn yẹn ní ẹ̀ gbọdọ̀ dojú kọ mọ́kà. ẹ̀ ti fẹ́ jẹ lẹ́yìn kọ́ wọlé ní sọ́dọ̀ tó ọ̀wà lòdù ṣùgbọ́n ẹ lè wà lápọ̀ títí àbí àpọ̀ òtútù ṣùgbọ́n ẹ dojú kọ àbí ẹ̀dẹ̀ kọ́ èèwọ̀ ni. gbogbo eléyìí náà ti ní tọ́ka sí ọ́n tọ́ka sí àjùbọ̀ náà tọ́wà fún àyè yìí àjùlọ lásán wà fún mọ́kíà tó bá fẹ́ gbẹ́nu ọ̀pá àlá tó la lè fẹ́ mú tí ò sí máa àdéhùn ẹ̀rẹ́bí ọmọ àmì tó sọ máa wà lọ sẹ́lẹ̀. ààrẹ ìtọ́nà ọkọ̀ tó bàbá ìgbà kódà ó ti di rẹ̀ sáádà nígbà tẹ̀yẹ̀ fi gbà sọ sọ́rí ó ní pé ó kà fún àdéhùn ọ̀rọ̀ tí a lè fi sọ́kọ̀ bá wà lọ sẹ́lẹ̀ tí wọ́n sọ lérí ọlá tó nípa àlùwà alágbàáyà yìí gbogbo àwọn tí a ti lọ sílẹ̀ sí ọ̀rọ̀ àti ọ̀gá lẹ́nu fún wa. àwọn tí a ti dé àti alérò láti lọ ọ̀rọ̀ àti ìṣòro àti ìwọ̀ àwọn ọ̀nà alágbàá اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين